sóhun tó fún mi lóúnjẹ oúnjẹ náà lómi tó bá tó bá tó bá tiẹ̀ jẹ́ kí ló ń sọ ọmọbìnrin tó dá. 아이고. 아. mi lọ́la ebi ò ti pa ẹ́ báyìí ó yẹ máa bẹ̀ wá jẹun wá jẹun mi ò sí ilé náà ni ó yẹ kí n ti débí. Ah. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ káàbọ̀ kó àtàárọ̀ ó ga ó máa pẹ́ kẹ́ ẹ̀. ó pẹ́ mi ó pẹ́ mi traffic ni. ẹ̀yà sẹ́yìn òmòyàn kí ni. Ah. wo fi ẹ̀ wọ́n lẹ̀ bẹ̀ àwọn ọmọ ọlọ́mọ fi wọ́n lẹ̀ jẹ́ kó jẹun kọ́ jẹun báwo wá dẹ̀ mi ṣòro jàrà. Ah, mo rí díẹ̀ gbogbo nǹkan kan tí wọ́n jù. Ah, àní kọ́lọ́wọ́n ọba kó pín wa lérè kó ṣàánú gbogbo wa. ó dẹ̀ ti yí èyí tọ́ fún ẹ tọ́ lọ́kọ̀ gẹ́gẹ́ mo ṣe sọ fún ọ ìgbà lọ́wọ́ abẹ́rẹ́ tẹ́ báyìí. mo lè bẹ̀rẹ̀ lọ́la kò sí wèrè kò sí wèrè. ẹ dájẹ́. ọ̀tẹ̀ ìdánmáyé ni àti pé ọ̀dọ́máyé. Go. Ah àwíyọ ya ìyíwọ ya. jọjọ jọ kò sówó lẹ rárá. àwíyọ wò ti. anaba musa anaba musa. Ah, mi kò tí ì ọ̀sán tàtà ọ̀rọ̀ mọ̀. ìgbà ni ó máa ń dòdì ó mọ tẹ́lẹ̀ ni àbí ń dọ́gbọ́n ni. bàbá kò sí ìmọ̀ tí ò lè ṣẹlẹ̀ láyé táyà wọn sì ń o. Hmm. nǹkan ò sí i. wàá yẹ wúwà ọ̀yà. ìyá akẹfẹ. ìyá Nnamdi. ìyá àwọ. ìyá tọ́mi. ṣé mo sọ a ní mo mọ dáadáa mo mọ pa. kí ló ń ṣe yín gan ìyá alákòóbá kí ni ah. yín. Ah. àti ó máa yọ oṣù òdìṣà. ṣé mo sọ. bàbá. ṣé mo sọ. olè olè Oh my God. Oh my God, why me? Ah. mo mọ̀ pé ìjọkọ̀ ọlọ́run wà lànà ebe na-eme chọrọ mmadụ ịtụ egwu ụmụaka m ga-eji nlinni inọgọdụ mmekewe nwoke kò sí ìdí méjì tí mo ṣe ṣe gbogbo nǹkan tí mo ṣe nígbà yẹn torí àwọn ọmọ mi ni Bídèmí ó jíṣẹ́ jìyà lórí yín gidi gan ni I suffered a lot ní ìgbà tí bàbá yín dẹ̀ ti kú tán ṣé ìwọ ni fún mi láti ṣètọ́jú àwọn ọmọ mi lọ́nà kan náà ni kò dẹ̀ sọ́kùnrin tó fẹ́ fẹ́ mi lọ́mọ mẹ́rin. gan ẹ ṣáàjẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbé wa lékè ìṣòro tó jẹ́ ká borí gbogbo nǹkan tẹ́ ń sọ yìí kò sì túṣe ẹ̀yìn wa ojú wa náà ló ṣe. ó mọ bẹ́ẹ̀ kí ló wá burú ní kí òbí tó jìyà lórí ọmọ kó padà jèrè ọmọ náà. kò sí èèwọ̀ bẹ́ẹ̀ ọkọ tiẹ̀ ra range rover sport fún yẹ àbí. but mọ́mí mo ra car fẹ́yìn náà not just a car a mercedes benz latest model. ṣé ká ló yẹ kó ra fún mi ni ìwọ ò mọ ibi tí mo ti rìn dé lórí ọ̀rọ̀ ẹ a máa mẹ́mẹ́ ń ju okú mi náà bá àwẹ́ gàmù ká gé wọn. Ah, ah. mama gịnị nwe gị ma na kede na-agbanye ike ọ na-agbanye. Ah. mo ti gbọ́ mo ti gbọ́ o. <coughs> Bídèmí bí ilé yín ṣe tóbi tó yìí ṣorúkọ ẹ àbúrúkọ ọkọ ẹ ló wà ńbẹ̀. kí ló tẹ̀ ń béèrè. mo ní láti mọ wo ọmọ mi jẹ́ ẹ sọ fún ọ. o mọ̀ pé o ní láti ní nǹkan tiẹ̀ ní orúkọ tiẹ̀ kí ọkọ ẹ náà ní títí ẹ lórúkọ tiẹ̀. ádámù mọ̀ ní ṣàgbàlagbó sí i mi ì fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí mi ṣẹlẹ̀ sí kankan nú èèyàn ọmọ mi. àwọn náà máa jẹ tu fí àwa màmá ẹ wo jẹ́ kí n sọ kankan fún yín nǹkan tá a bá jọ ní àjọ ní ni nǹkan tí ó wá dẹ̀ ṣe lórúkọ ti tèmi déédéé ni mo gbà bẹ́ẹ̀. ẹ ẹ ẹ dàrán sí ilé ẹ rà papọ̀ báyìí ẹ pé ẹ fẹ́ tàná dànù. fẹ́ tàná dànù. ẹ dì ń kọ̀ọ̀kan. ọgbọ́n ifá. ọwọ́ ọ̀tún ire ni fáwí ìyá wa pé ọmọ yín obìnrin kan tó dàbí àgbà Ifá ní kẹ́ ẹ fún un Ifá pé ìṣòro ọkọ níní ń yọ lẹ́nu. ah bàbá ẹ jánà gan ah Ifá jánà o bàbá kí wá ni a lè ṣe sọ́rọ̀ yìí báyìí. ètùtù láàṣẹ tá a bá ti ṣètùtù tán a bá jáwé fún yín lókè òkun. ètùtù. E ó dá kò burú bàbá ẹ wò bàbá tẹ bá dẹ̀ ń bá mi ṣe tutù yìí ẹ bá mi máa súre sínú ẹ pé ọmọ ta ni mo fẹ́ kó fẹ́. ọmọ ta ọmọ ta kò yé mi ọmọ ta bàbá ọmọ tí wọ́n lówó tó lórúkọ tó lókìkí ọmọ èèyàn ńlá àbóhùn gan èèyàn ńlá fúnra rẹ̀ bàbá. ẹ àwọn ọmọ èèyàn pàtàkì pàtàkì láàrin ìlú tí èsì àwọn ọmọ aborí kùrá lásán. bẹ́ẹ̀ni bàbá èfó sì ṣe ẹlẹ́dàá yín ó ṣe ọkùnrin ọlọ́rọ̀ wọn ọ̀fẹ́ ibi ńlá ńlá màálù fi sórí ọkùnrin rẹ ní ọ̀fẹ́ ẹ tutù láṣẹ. ẹ wo bàbá ó sì kú kan o ìyẹn àbúrò ẹ tó ti wà nílé ọkọ bàbá obìnrin méjì ló ti bí ń sìn mo fẹ́ kẹ́ bá mi ṣe kó lè rọ́kùnrin bíi yóò bọ́kùn ẹ mọ̀ pé èyí fẹ́ ẹsẹ̀ kan rìn ẹsẹ̀ méjèèjì là á fi dú béèyàn bá ti bọ́kùn kó tó ń bómi ẹni àjàjà wa adúláwọ̀ yìí a fẹ́ràn ọmọkùnrin púpọ̀ yóò sì bọ́kùn yóò bọ́kùn. bàbá ó sì kú o tí ọmọ mi ọkùnrin ọkùnrin kan ṣoṣo tí mo bí akínfẹ́ ẹ wò bàbá mo fẹ́ kẹ́ bá mi ṣe é kí òkìkí ẹ̀ máa lọ sókè kí iṣẹ́ ẹ̀ máa buyọ̀ sí i kọ́wọ́ ẹ̀ máa lọ sókè kówó ẹ̀ máa pọ̀ sí i kọ́nà máa là fún. ẹ wo bàbá mi ìfẹ́ kọ́ ọmọ mi kankan ṣerú ẹgbẹ́ wọn nílé ayé yìí o. wọn ò sì ní ṣerú ẹgbẹ́ wọn látòrí àkọ́kọ́ tẹ́ ẹ dórí àbígbẹ́yìn àdúrà wọn ó sì gbà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìfá bá mi ṣe. hello my darling. báwo ni iṣẹ́ lọ́dọ̀ yín. well not bad. Mm ọlọ́run á pé gbogbo oníṣẹ́ lérè. àmì ọkọ mi o. ṣé o lè ti jẹun. Oh, ọkọ mi iṣẹ́ gbomi díẹ̀. same thing bí báyìí jẹ́ kó wá gbé ẹ lọ jẹ gbà yẹn. <laughs> no way ṣàbọ̀ pé ọ̀nà ọ́fíìsì ẹ̀ jìnnà sí ti tèmi ọkọ mi. Eh? ọ̀nà wo ló jìn tí mo lè wá gbé àmì lọ jẹ lunch máa wọ̀rẹ́ dalẹ̀ máa wá nǹkan jẹ tá a bá dẹ̀ ti délé máa ṣe oúnjẹ gidi àjọjẹ ṣùgbọ́n. okay. o ṣàtọ̀jú rẹ̀ kó má stress ra jù no i won't kí wọn náà take care ara rẹ kó dẹ̀ jẹun. ara mo ti gbọ́ love you dan. i love you too baby. okay talk to you later. ló ti rí adúrú aṣọ bàtà ló ti rí adúrú owó tó tó yìí àbí ọmọ skul ẹ ló fún ẹ lówó bóyá àwọ̀dẹ̀ làjọ kàn ní skul ẹ ló wà sọ kí ni ọ̀rẹ́ sọ̀rọ̀. mọ̀dàmí akínfẹ́ náà máa fún mi lówó. irọ́ ló pa mo mọ iye tá akínfẹ́ máa ń fún ẹ ọmọ mi ò kì í ṣàpà lè fún ẹ lówó tó tó yẹn á tó mi ó ṣàgbàfọ̀ ó ti ń kásọ wálé dájú ó ti mólè mọ́lẹ̀ dẹ̀ máa wò ó káwọn ẹ̀gbọ́n ẹ̀ tó gbọ́ máa fi lóòlù máa fi àbáyé ẹ̀ tẹ́lẹ̀. sórí ọjọ́ gbogbo kọ́ lọ́dún o ṣọ́ọ̀ mi yé e mo fẹ́ kí ìwà ara rẹ̀ kó wú ara ẹ̀ dáadáa kó ṣàkíyèsí àwọn ọ̀nà tó ti ń gbà náwó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. mi jà. mi ò fẹ́ káyà ẹ ju báyìí lọ ní tó bá yà ìyẹn ni mo ṣe wò pé ó yẹ n pè é advice ẹ Oya, ó for example seven million naira to kó lọ sí Dubai àti Italy ní last week tó lọ fi ra gold ìyẹn ti pọ̀ jù. ọ̀rẹ́ níná lówó màmí máa ń sọ̀rọ̀ kan ó ní ohun tẹ́yẹ bá jẹ lẹ́yẹ bá gbé fò ah. ọ̀rẹ́ níná lówó. Ah, Adédoyin sẹ́yẹ bá kọ̀ tí ó bá tètè fò ń kọ́ òkè jẹ́ ká ṣe báyìí sórí àwọn owó tó ń ná dànù yẹn ó ṣe máa kúkú fi máa ra properties kó má fi de nǹkan mọ́lẹ̀. ọ̀rẹ́ mi ara properties náà ni gold. ẹ eh, mi mo kọ mi ò gbà sórí àwọn gold tó ń rí ẹ̀ṣọ́ lásán ló fi wọ́n ṣe wọn kì í ṣe properties àdàkọ ọ̀rọ̀ mi dáadáa o lówó o. oh my baby ìzọ ìkàbọ̀ how was school. all right Oh yẹ lọ kí mú mi yẹ lọ kí mú mi. darling ẹ ká sàn ah, ẹ káàbọ̀ my baby ah, i hope you are not too stressed ṣòro yẹn ò wá pọ̀ jù báyìí. àìrọ school bus ló dọ̀kọ̀. ṣé n face studies yín. all right ẹ Oh yá ẹ wọlé lọ ṣẹgbọ́n ẹ lọ change ẹ kẹ sọ fún Stella pé kó change aṣọ yín kó fún yín lóúnjẹ ṣe gbọ́. Larry. ó yẹ lẹ́nu láti rí mi àbí. Can I come in? I decided to come and check on you nígbà tó jẹ́ pé mò ń pè ẹ́ ò gbé calls mi all you do is to return my messages Lade. Eh, kò dé wá rí bẹ́ẹ̀ ọ̀làrin wájú it's just that I've been very busy kò dé máa wọ̀ èmi náà dẹ̀ ti mí sẹ́wọ̀n anyway um, kí ló mọ̀. anything. Salt Juice we do. gbogbo ọ̀nà dẹ̀ ni mo fi ń sọ fún Lánrẹ pé kó má máa wá but still cooking, kí <sighs> And gbọ́. is good looking ó níwà. this work. Ó ṣá mọ̀ pé kò sí nǹkan tí mi ò lè ṣe fún Ọmọládé. Ọmọládé kò mọ̀ ọ́n. Ẹ kí ló dé tí láàrin kí n lọ́sàn tẹ́ dá lóhùn. ká ló ń jẹ́ láàrin. Ah, ah. ẹ tún mọ̀ láàrin mọ́ ẹ mọ̀ láàrin tó máa ń wá sí bíbá lójoojúmọ́ tó tún wá lọ́sàn yìí. ọmọládé kí ló dé tó lójú tó fi rìn ọ̀nà ṣé ìyẹn ló fẹ́ fẹ́ ọmọ ọlọ́wọ́ márùn-ún oníkà márùn-ún ẹlẹ́sẹ̀ mẹ́fà yẹn. mọ́ mi ṣe rẹ́sẹ̀ láàrin rí dípò tẹ́fẹ́ rí ọmọ ọ̀ka ẹsẹ̀ ni. ṣé ṣẹ̀ṣẹ̀ wá bí ni wo òyà fílẹ̀ kó wọ́kọ̀ fẹ́ ohun tó wà lókè ó yìí tó ẹ sásọ bòtí wọn náà mọ̀ náà ó mọ̀ mí náà ó mọ̀ pé mi ní gbà kó fẹ́ ọmọ tí ò lówó ọmọ mọ mi ṣẹrẹ yẹn àti ọmọ tani ọmọ tani ọmọ tani tẹ máa sọ yìí Ọlọ́run máa kí n darúgbó sílé onye nna ya nwere ego ka ga-anụ lòun sí. Bímpé má ṣé òun kà mí lóhùn ni. Ẹ má bínú mà kíṣìn tí mo wà ní òjò ẹ̀ ń gbọ́. Bímpé it's not kitchen it's kitchen. Ah, ah. Then kí ló dé tó ṣe combine colours by? Irú colour blocking òṣìwò ló ṣe yìí. Jọ jọ jọ jọ jọ pillows fún mi. Ah! What is this? What is all this? Ah, wo wo dust ń bí báyìí? Ẹ́ eh? wo wo dust oh duster ni. mo ti nu tẹ́lẹ̀. go get the duster now kó wá clean bí báyìí nísinsìnyí kò dẹ̀ pé John fún mi. mo ti go. Ah, ah. a máa gbọ̀n and it's, it's all lies ó yẹ kó fi pink kó fi break it báyìí like this. Ah. gbogbo nílé mi. good morning. morning. Um, um, groceries tó ló fẹ́ lọ. bẹ́ẹ̀ ni um, thirty thousand naira bí. yes ma'am ẹhẹn kó make sure pé orange juice yẹn pọ̀ ṣùgbọ́n and fresh orange okay. mm -hmm. then um, fún fruit salad yẹn jẹ́ kí watermelon yẹn kó pọ̀ yes ma'am torí colours yẹn kó lè stand out. okay go. thank you ma'am. mo ti gẹ́ òyìn ṣe. ẹ ká wá fìyẹn lẹ̀ ká mọ́rọ̀ mi odindi the 25 acres of land nǹkan ribiribi mà ni àmọ́ mò ń fàsìkò yìí sọ fún yín wípé àtẹ̀mí àtàwọn olóyè àti gbogbo aráàlú pátápátá nínú wa dùn sí àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀wù ládùúrú gbogbo ohun tí àwọn ẹbí ọkọ ẹ tí wọ́n fi ojú ẹ rí nílẹ̀ yìí kó tó kó kúrò nílẹ̀ yìí ó dẹ̀ tàrò wá wọn e ò tí ì sọ ohun tó fẹ́ fi adúrú lẹ̀ yẹn ṣe àmọ́ kàn mí ń sọ fún mi pé ilé iṣẹ́ ló máa fi dá sílẹ̀. léyìí táwa náà mọ̀ pé yóò mú ìdàgbàsókè bá lù tí a. gbogbo ohunkíhun tó bá wùn ó jẹ́ ọlọ́run àforí sí. àmì àṣẹ àmì àṣẹ adúpẹ́ gan sa mi ò gbọ́dọ̀ foro yoro balẹ̀ kò yẹ kí n hùwà bẹ́ẹ̀ kí orúkọ ọkọ mi má bàa parun ni mo ṣe ń ṣe tí mò ń ṣe yìí o. orúkọ ọkọ ẹ náà ò ní parun àmín àmín orúkọ ọpẹ́ ò ní parẹ́ àmín àṣẹ ibi tó dojúkọ ọlọ́run ọlọ́run àtẹ̀sáfẹ́fẹ́ rẹ̀ orúkọ tiẹ̀ náà wà ní bàjẹ́. àmín àṣẹ adúpẹ́ gan sa balẹ̀ hmm? ó mà ní nǹkan ẹyọ kan míì tí mo fẹ́ bá yín sọ. bàbá àjàní bàbá àjàní bàbá àjàní o. Huh ibi ọ̀wàdé kí o kó tì méjèèjì alẹ̀ kó o mi ka ìwé ọ̀ràn. kí ló dé tó ń sá kiri káàkiri kí ló ń lé ẹ lọ́rẹ́ tó ń mí ẹ ọjà ni mo ti mí bọ ibẹ̀ ni mo ti gbọ́ kí wọn wí màmá akẹ́fẹ́ àyàn o ti délùú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí mo ṣe fọjà alẹ́ ni ẹni mo mi dùú bọ̀. níbo ló wà báyìí. ilé baálẹ̀ o ilé baálẹ̀ ló ṣe ni kúwọ náà tètè múra bẹ́ẹ̀ kó tètè ara ilé o. <laughs> ṣe fún àwọn ọ̀dọ́ ìlú ayé ọmọ ọjọ́ ni lójú ọmọ kà mọ́ mọ́ nǹkan ọjọ́ lójú. ṣé kìí ṣe pé o fẹ́ bà àwọn ọ̀dọ́ ìlú wa jẹ́ báyìí nítorí ọlọ́run. fẹ̀ wọ́n lẹ́nu báwo ó ti o tí n bá ṣe fún àwọn ọ̀dọ́ ìlú ọkọ mi bíbá yìí ta ni n fẹ́ ṣe fún. ẹ mọ̀ pé bí mo ṣe ń ṣe sí ìlú tọ̀dọ̀ mi lọ́hùn yẹn bẹ́ẹ̀ náà ló yẹ kí n máa ṣe sí ọkọ mi bíbá yìí. five thousand kí ni five thousand fún ọ̀dọ́ kọ̀ọ̀kan lójoojúmọ́ tó bá máa ma ṣiṣẹ́ ní ilẹ̀ yẹn à kò pọ̀ jù rárá balẹ̀ kò pọ̀ jù. balẹ̀ ọkọ ìlú. bàbá àjàlí. ẹ gbẹlẹ ìyàwó mi ṣe dáadáa ló dé gbogbo ilé ń kọ́ ọjọ́ kan pẹ̀lú àwọn ọmọ mi náà ń sọ àwọn ọmọ tèmi náà ń kọ́ ah, olúwa ṣe o. ó dàbẹ̀ pé o ti rí àwọn ẹbí ọkọ ẹ báyìí. bẹ́ẹ̀ni. ara alẹ́ ti wájà. àbí. ẹ àmọ́ kó tó di pé o fìlú lẹ̀ gbìyànjú kó o pè mí lórí aago. bẹ́ẹ̀ ni bá dé ẹ ṣe gan sa ẹ pẹ́ fún wa sa yes sir ẹ ṣe gan sa. pẹ̀lẹ́ máa jà ó máa kú ìnáwó ilẹ̀ tán ló ra sílùú wa yìí inú mi kàn dùn ni pé ò tẹ̀ jẹ́ kí àbúrò mi kú gbé. Ah, à ń dúpẹ́ rẹ ni. ọ̀rọ̀ wa wà o. mo ń gbọ́. ní last week ọlọ́run ló mọ iye ìgbà tí mo fi pè ẹ́ o ò gbé kọ́ọ̀lù mi. really emi o ni nọ́mbà yi lori fóònù mi mi o mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ náà ah, ah, báyìí ni bàbá ọkọ ṣe pe ìyàwó ẹ̀ tí ò ní lè mo dẹ̀ jẹ́rìí ọmọ gidi ní ẹ̀wà tún ti padà ìyá ìyá ìyá ah, ọ̀rọ̀ sọ wọ́n ní òkú tó bá fẹ́ sin à ìgboro ó ti gbẹ hánhán kò sí nǹkan kan mọ́ báyìí àwọn ẹbí ló rán mi kò ń ṣèmi ni mò ń dá sí ara mi jẹ́ o ọ̀nà tó gbà ràn wá lọ́wọ́ báyìí ló kù. Ah, ìyá ah, ìtàlẹ̀ gbẹ gan-an lóòótọ́. wá ṣe rí ni. wọ́n náà bá wa bomi wẹ̀ tẹ̀. àmín. kẹ́dẹ̀ máa wo àwa náà manage gan ni o a manage gan ni o gbogbo dúkìá ọkọ mi tá a bá tún máa fi manage ká máa rí nǹkan jẹ ká máa rọ́wọ́ yí padà báyìí gbogbo ẹ̀ náà lẹ́yìn ẹbí ọkọ ti gbà tán. ìyàwó wa má bínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìgbà ẹ̀mọ́ ni hmm. tẹ̀ máa wo ẹlẹ́dẹ̀ẹ́ rí o èmi fúnra mi mi ì bá wọn lọ́wọ́ nu pé kán pín nǹkan ogún àbúrò wa o mi ì lọ́wọ́ mẹ́ mọ́kà mi mọ́ wọn rárá. ẹ wo ìyẹn mà ti lọ. mọ́kà mi mọ́ mi ń sára wọn o hmm. ní ti wá wí ń kọ́ báyìí ẹ start mọ́tò fún mi. màmá màmá akínfẹ́ mọ́mí akínfẹ́ mi ah, ah. jọ èmi ní ìdìnnà lọ́wọ́ rẹ̀ ọmọ rẹ̀ ń wáṣẹ́. ọmọ mi ó ń wáṣẹ́ ń wáṣẹ́ tó fi àkọ́ búlọ́ọ̀gù ọmọ nílẹ̀ gbogbo àwọn ọmọ mi pátápátá náà níṣẹ́ lọ́wọ́ ìyẹn kékeré yẹn tó mi nìkan ó yìí wá ní school tó bá dẹ̀ ti parí báyìí iṣẹ́ tó máa ṣe ti wà nílẹ̀ fún un ìyàwó àǹtí mò ń wí ni pé ọmọ mi rẹ ń wáṣẹ́ sórí ilẹ̀ tiwa tá bá fẹ́ mọ fún yàn ní respect a sọ pé ìyá alágbádá àní ìyá mi rẹ ní jẹ́ kí n sọ pé ọmọ mi rẹ ń wáṣẹ́ kò sì bá ń wáṣẹ́ fún un. ẹ wo ọlọ́run adá sọ̀rọ̀ gbogbo wa wind up drive for me jàre. mọ́kà mi mọ́ wọn mi ìsínú wọn. àwọn méjì péré náà ni mo rí pé wọ́n jẹ́ best and that is. Uh, can it do investments and uh, um, Centerpiece Nigeria Limited. So now, let's decide. Who do we give it to? Um, <coughs> sir. Yeah. Though Kenny do He meet up with most of the contractor team before any ministry in the past. Oh. And this very one is a bigger one tí Kenny Duo ti handle irú ẹ̀ so I feel centerpiece will meet up torí wọ́n ti handle irú ẹ̀ sir let's give it to centerpiece. No. Sir, in, my own opinion, yeah. I think uh, let, from the past, Kenny Duo has been delivering. Come to think of it, I iṣẹ́ tá a to be for wọn ni wọ́n meet up time time tí wọ́n bá náà máa parí iṣẹ́ ni wọ́n máa ń parí iṣẹ́ they are time conscious and I more efficient I don't see reason why we will not give it to them èmi kò sọ pé centerpiece ò dáa o but can you do ó dàbí pé wọ́n kúnjú òṣùwọ̀n. Eh, actually kò sí ẹni tó jayò pánú ẹ̀yin méjèèjì you both are right but ní opinion tèmi. mo feel pé Kenny Do will perform better because they are efficient, reliable, and name it. That's right. Ben, sir. So that's very correct. What, what do you think? Um, I think we should give it to Kenny Do, sir. Let's give it to them. So, Kenny Do is it? Yes, sir. Oji. Sir. Congratulations. company ọkọ ẹ ní ohun in contract tí ó jẹ́ ti uh, ọlọ́ngbẹ́bẹ̀ project. <laughs> Thank you so much, sir. Thank God. Yeah, that is the one to thank. God. Yes. You know, eh, kò lọ́bì, ó ẹ̀rìn ẹ̀mí, though ìwọ ló jẹ́ kó wá bíbá ìta fi ń gbé àwọn iṣẹ́ kéékèèké fún tó fi wá deserve ńlá tá a gbé fún sẹ́yìn. you know, for them. <laughs> Thank you, sir. All right. I'm so happy. Yeah, they should. Any other thing that they can No, no. A... <laughs> of course. <laughs> Thank you, sir. Thank you once again, sir. No problem.

ó fẹ́ wá lo wíkẹ́ndì ní. èmi ọmọ bóyá ọdún kan náà máa lò. wàhálà ah! wà o. kí ló dé. ìjọ̀gbọ́n dé. sọ ah! wàhálà ni mọ̀mọ́ ni. torí náà lẹ ṣe ń jẹ́ olúwa. torí náà lẹ ṣe ń jẹ́ olúwa. Aleche, alewi, alewi, aleche, torí no lẹ̀ṣẹ̀ ń jẹ́ Olúwa. <laughs> My darling, I so appreciate you. You've been a pillar of support. I appreciate you so much. It's by God's grace Congratulations again and again and again. Thank you. thank <laughs> Boy, oh, mema, boy, oh, mema, boy, oh, mema, oh, mema, mm, boy, oh, mema, boy, oh, mema. Kí ló wá fún ẹ ní assurance pé àtìlẹ́yìn ìyàwó ẹ ní contract ẹ̀ ṣe bọ́ sí ẹ lọ́wọ́? Ah, ah, màmá ẹ gbọ́gbọ́n nǹkan tí mo sọ látẹ̀ nǹkan yìí mo ní contract yẹn àti ọ̀dọ̀ Mojí ló ti wá true Mojí mo fi máa ń gba contract níbẹ̀ ah, ẹ rí i pé ìyàwó rere ni bí ìyá ló ṣe rí sí mi ṣé ti ìtọ́jú ni àbí ti ìfimí lọ́kàn balẹ̀ lẹ́nu iṣẹ́ mi ni ah, tó tún jẹ́ igi lẹ́yìn ọgbà mi àmàmà. Ah, nwunye ka ọ bụ hmm. Hmm? ọ na-agba hmm. Nnamdi Nnamdi Nnamdi mgbòlò ní ká ń pọ̀ gé ó mà ga lára ẹ o lẹ́yìn gbogbo ìyà tí mo jẹ lórí ẹ̀yìn àwọn ọmọ mi ó wá yin obìnrin mi ṣé tèmi ò bá sáré ṣáájò lórí ẹ̀yìn àwọn ọmọ mi especially lórí ìwọ Akínfẹ́ ṣé wàá di ẹni ńlá lẹ́ni ni because she's your wife abi. Hmm. Oh, anugo m. Mm-hmm. Get up, let me. Èmi ti ṣe tán. Mo ti ṣe mọ I'm fine. Ṣé sùn dáadáa? Ó yá dìde. Jẹ́ kí mi supervise John go set table ṣọ́bọ̀. Hmm. Mọ́láyọ̀ ńkọ́? Mọ́láyọ̀ ti wẹ̀, ó ready for school. All right, get up. Ẹ hmm. bá wọn Hmm, mọ̀ pé mo love ẹ. I love you too darling. Ah, <laughs> mama ẹ káàárọ̀ how was your night. Karo. mummy kí ló jẹ́ pé ẹ̀bà náà ṣe fún yín breakfast. ó your wù mí oh no John John. good morning. morning Can ló dé tó fún mother in law mi ní ẹ̀bà jẹ kí ló ṣẹlẹ̀ sí breakfast kí ló ṣẹlẹ̀ sí cereal bread eggs bacon cereal. àwọn ọlọ́ni nǹkan táwọn fẹ́ jẹ nìyẹn. wá ṣé kò sí nǹkan mi bẹ mo ní tó wù mí jẹ nìyẹn. ọjọ́ ni wọ́n jáde lọ jáde lọ kó àṣìṣe ẹ̀sán. ẹ má bínú ti ń lọ bí iṣẹ́ mà. mo dẹ̀ ti ní kí driver má wulẹ̀ gbé mi lọ ma drive ara mi so a lè gbé yín lọ lé tẹ bá ti rẹ́dí àti fẹ́ máa lọ mà ó dàbọ̀ mà. ọ <laughs> dị egwu moji itolugodo onye ga na-akpali m na be nwa m ọkwa ya nle mi ni ya bi nínú ilé ọmọ mi n'inu ile ọmọ tí mo sọ́fà àti race kó tó débi tó dé yìí wò ó ẹni tó bá ń mọ̀ pé òun fẹ́ jèrè ọmọ ẹ̀ láyé kó má ní mi lára nínú ilé ọmọ tèmi o. bí n bá dẹ̀ decide pé ibi tí mo fẹ́ wá gbé nìyí ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó ṣe kí ni kó forí sọ́gi. Okay, ni what's happening? Sweetheart, what's happening? Ó dà pé mú mi, mò ń tọ́ wọn sọ. Ọ̀gẹ̀nì, ọ̀gẹ̀nì. Ọmọjì o, Mojí ìsìnkú mẹ́ta mú kwalí bó ń nà bá sí à. Mojí ò lè sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn náà. Darling, ngwa ngwa ozugbo ozugbo ozugbo n'ọdụgọ dani Mommy, am I being normal? No, it's okay, it's okay, it's okay, it's okay, it's okay. Huh? Why am I not share? Eh? I'm not share, man. Listen, listen again, eh? Eat your food now, Hello, love. Yeah, baby me, kí ló ń ready? mo park jẹ́ kí n kàn shut down màá join ẹ̀ ń sìn. ok fine mo ti ń bọ̀ wá gbé ẹ̀ ń torí mi mọ surprise mọ́ mi láwọn ní fún wa o ká lè sáré lọ́dọ̀ wọn ká tẹ̀ wo ó láwọn wà nílé báyìí. all right darling má bínú. Uh, ok. Yeah. Ọlọ́run kì í ṣòwò kékeré five hundred million naira. congratulations. congratulations hey congratulations. Eh, nam. wọ́n mi kí ló ṣẹlẹ̀. ayọ̀ ni ayọ̀ ni. Eh? ayọ̀ wo ni yẹn. Ah, ah tí contract to win yẹn náà ni ẹ five hundred million naira contract ṣé kò tó celebrate ni ah ah ọlọ́run ò lè ṣerú oore ńlá bẹ́ẹ̀ yẹn fún yàn kó kó má pariwo ẹ̀ náà kó má celebrate ẹ̀ ìdí nìyẹn tí mo ṣe ní kí ọ̀rẹ́ tèmi màmá mú ìwá mo wá pè wọ́n wá àtàwọn tèmi kọ́ wá bá wa celebrate ẹ̀. ó kárí ọkọ mi ọkọ mi ó kú oríire mi sórí ohun ayọ̀ tó dé yìí ó máa bá ẹ kalẹ̀ ọlọ́run ni ìyàwó mi ẹlẹ́sẹ̀ dáadáa àsìkò tó wọnú ilé yìí èmi mọ̀ sí dáadáa o ayọ̀ yìí àwa bá wa kalẹ̀. no one negative ever. ngba oya oya oya ta ló wà nbẹ yẹn John John ah, ẹ wo ìlú ti ṣẹlẹ̀ ta experiment ṣẹlẹ̀ gbà. ga ìfà ó rẹ̀ mí mo fẹ́ rẹ̀ nípa lọ́jọ́ ẹ̀. ṣé ìyá yóò ti rẹ̀ di láti máa lọ lóyún. Ah, jẹ́ fi iye lè jẹ́jẹ́ pẹ̀lú àwọn kọ́bùlẹ̀ màsán kan máa gbádùn ara wọn tó bá distract mọ́mí bó ṣe wà ìwọ̀n wá wà lánàá àwọn tọ́jú kọ̀ọ̀kẹ́ làwọn club members wọn ti mọ̀ pọ́n gbádùn ara wọn ṣàfihàn lèmi lọ lẹ́yìn. ẹ bó ṣe balance sílé onílé ẹ má máa gbé bí ni. bílíọ̀ ọmọ ìlú wa kó sùn kalẹ̀ sílẹ̀ kí n tèmi mú lọ́lé tèmi. all right tó dá ọgbẹ́ take care wá ìwọ ṣó ti confirm bí a traffic wà lọ́nà. bẹ́ẹ̀ ni màá díẹ̀ náà níbi ìyànà òwò yẹn náà ni mà. kí ló move já mi sọ́dọ̀ àwọn ìmọ̀ kí n gbọ́kadà ó yá yá yá. Bídèmí ma o fẹ́ gbọ́kadà. again. Ah, ó ní traffic ṣé ìgbọ́ pé traffic wà lọ́nà ni. traffic ṣí ẹ kó má tẹ̀ máa ní patience díẹ̀ ni. Ah. tí traffic kékeré bá ti wà báyìí o fẹ́ gbọ́kadà ni. àìdẹ̀sí ah, bẹ́ẹ̀ ni pé mọ̀ mi gbogbo nǹkan ni mo ní sùúrù lérò mo kébi traffic ó máa ń irritate mi ni ọkọ mi gbọ́mọ̀ pé mi ò ní sùúrù ó yá yá yá ọ̀dà àwọn ìmọ̀ yá. tó pẹ̀lú gbogbo ìmúra yìí tó múra déédéé tó kàn dúdú bíi màdámù yìí wàá wá déédéé ní kò fẹ́ gàkadà àbáṣe báyìí. ẹ ẹ jẹ ṣe. mi ò envy all right o. ń gbọ́ ìwọ náà ní kémi lẹ̀. mo jẹ́ ẹ̀rí ẹ̀ má dùn ẹ́ pa ọ̀dọ̀ ìmáyá. ẹni tó jí àdójọ́rọ̀ bá òfin pẹ̀lẹ́ sí àdàbùkù ẹ̀ṣọ́ inú rò èkó ọjọ́ ta. Mágbé parí, kọ́ máa kọ́ fọlọ́ máa bá bàtàrà. Máa jàjẹ́ kí kọ́ máa dàbí kó a máa bẹ́ẹ̀ ni wọ́n ti palẹ̀ mọ́mọ́ àmọ́ ọkọ mi àti àwọn ọ̀rẹ́ wọn wọ́n wà ní sitting room wọ́n ń ṣe fàájì. wọ́n ṣe kí ni nínú sitting room mi. fàájì a akínfẹ́ ṣùgbọ́n. wo bí n pé màmá tiẹ̀ wo baby let mommy have it away, right mo ṣàlẹ̀ kó èrò wá sí ibà lọ́la. mi ò tiẹ̀ ní anything against mommy pé wọ́n wá celebrate pẹ̀lú wa pé wọ́n làwọn tó tún jókòó sí ti room tó fẹ́ máa ṣe ìpàtì wọ́n máa tún bẹ̀rẹ̀ sí ń pariwo míì sí olúwa ò ní lè sùn we have a lot to do tomorrow iṣẹ́ wà lọ́la. What the hell? Kí Big Bay, Big Bay, Ma! What is this? Ẹ Karama, ma. Kí ni gbogbo let Kí lè tí lèmi ṣe rí báyìí? Kí lè rí tó ṣe kílì nínú ilé? Obìnrin lèmi ṣe dọ̀tí. Gbóòórùn. Àdàwọn eléyìí kí lè tó jí wọn guest room? Mo gbìyànjú àti jí wọn mọ̀. Mommy, ló ní fi wọ́n lẹ̀ mọ́mì wo grandma. kò sí problem. dale. Okay. all right. dale. hold on hold on máa pè máa pè padà jọ. jọ kọ́ mi máa bọ̀ wà wo nonsense tó ṣe sínú living room Me. wà lọ wo gbogbo to tó ṣe síbẹ̀ jọ máa bọ̀ you just come. Eh, ẹ ẹ kọ́lọ̀ blọọkì ló ní ká máa ṣiṣẹ́ ti gbọ́ ẹ fi lè bẹ́yìn. èmi ò mọ ti tó kọ́lọ̀ blọọkì. ẹ gbélé ẹ bá ṣáà darling <laughs> kí ló pè baby gba tí mò ń this place was in a mess ọtí sìgá gbogbo ẹ ló kọ wá mi báyìí really. Bímpé kí ló ṣẹlẹ̀ ta ló kí ló dé. ìgbà tẹ wọlé tán ó dà pé ohun yìí ni ọkú gbọ́ tí wọ́n fi sáyé jí àwọn ọ̀rẹ́ wọn tán lè bẹ̀rẹ̀ sí inú gbogbo ilé. ẹ má bínú ẹ̀gbọ́n ẹjọ ẹ má bínú àgbàgbé sùn lọ ní fàájì àná yẹn pọ̀ orí tẹṣe náà ní bàjẹ́. àmì ọṣẹ. so that ìwọ máa lọ síbi tó ń lọ ní tiẹ̀ ó gbọ́dọ̀ pẹ́ dé òkúta take care rẹ̀ hm? ó yá ó yá ó yá ó yá. Um, um, Mayor. Um, wọn kì í wọ bàtà wọnú ilé mi ó dẹ̀ rán kó wọ bàtà sórí chair so á bẹ́tà kó lọ bọ́ bàtà ẹ̀ síta. ẹ má bínú mọ́ mi ò mọ̀ mọ́. ah excuse me ṣó yẹ kó máa gbẹ́sẹ̀ sórí chair ni gbé ẹsẹ̀ kúrò lórí chair get your feet up. kí ló dé ah, kí ló dé tó ń pariwo mọ́mọ́ yìí náà. mọ́mí ẹ kò àwọn èèyàn wá bẹ́ẹ̀ yọ ayọ̀ oríire ó dẹ̀ maltreat ẹ̀. maltreat ah, ah. mọ́mí mi ò maltreat ẹ̀ ó kẹ́sẹ̀ sórí ó wọ bàtà ó wọ̀ sórí chair mo dẹ̀ ní ó wrong kó gbẹ́sẹ̀ kúrò. chia wo ta ni chia ta ni ilé wo mojí àṣejù ẹ ti fẹ́ máa pọ̀ jù ah, ìwọ nìkan wàá kọra mọ́ ara lé ìwọ nìkan wàá tún kọra mọ́ ẹbí kí ló dé miss neatness ìwọ nìkan ló kọ́kọ́ gbénu ilé ńlá ni. ṣé mo ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni ah, kí ló dé tẹ bubi tó tó ìmú mi kí ni mo ṣe. wo má pariwo mọ́mọ́ yìí o bí àbúrò ló ṣe jẹ́ sí Nnamdi ó dẹ̀ lè darin wọrú ìnáàánú ìwọ tágó. mi èdè fi mu jí sílẹ̀ pẹ̀lú tó bá ṣe miss neatness that's her business. yes mama let her be kí ló rò pẹ̀lú bó ṣe sọ̀rọ̀ ẹ̀ àbí bó bá ṣe rò ohun ẹ̀ òun ló mọ̀ òun ló kàn náà kí ló kàn sí pẹ̀lú tiẹ̀ ooo oh. so ẹ̀yin náà support ẹ̀ ṣó yẹ kó sọ̀rọ̀ sí mú ìwá ni. ẹ má bínú àmọ́ ẹ̀yin náà ẹ jókòó sílé yín nígbà tí kò kí n ṣe pọ́ńtọ́ ọmọ lọ́wọ́ tẹ bá fẹ́ rí mọ́ ládé ọmọ àgbò wá fún yín. Ah! okay so kí n má lọ sílé ọmọ mi mọ́ kọ́lẹ̀ ń sọ yẹn àbí ó dà kò burú mana m ga-eje nwụ ebe ahụ okwu mba ozugo ga-ewe n'iwe ee binu anyway èmi emi lọ nìyẹn o ẹ ṣì ni owó tí ebere ma fi Eh? that reminds me mama Kini, mu Múyìwá ṣì ń ṣe mi after ah, ah. the party. Múyìwá wà lé. Oh yeah. mama here. ozugbo ah, ni ọkọ máa ń go ẹ̀yin ọmọ yìí ẹ má wàá sọ mí dẹni burúkú o akínfẹsẹ bí wọ́n rántí pé sójà ni bàbá Múyìwá mm-hmm. wọ́n dẹ̀ transfer ẹ lọ sí. Si nurse. Eh. kò dẹ̀ níṣẹ́ kò dẹ̀ níbi tó máa gbé ìdí nìyẹn tí mo ṣe ní kí ó dúró after the party. <laughs> màmá ajé èmi èmi ń bà nù eh, kí ló dé tẹ̀yìn òfin kọ́kọ́ bèèrè lọ́wọ́ bọ̀dá mi pé eh, jọ ohun ìwà fẹ́ máa gbé lọ́dún ẹ̀ á dẹ̀ ní yes or no. Ah, ah. mi ṣẹ́ nínú ẹ bá wà ó dà pé èèyàn ọmọ yìí ń tètè gbàgbé ìpè lẹ́yìn ikú bàbá yín tí àwọn ẹbí bàbá yín jẹ gbogbogun bàbá yín ìyá mú ìwá ìkan náà ni ìyá mú ìwá làárọ̀ ìyá ìwá lọ́sàn ìyá ìwá lálẹ́ ìgbà ọjọ́ school fees ìgbà ọjọ́ owó ilé ìgbà ọjọ́ oúnjẹ ó wá dì sí ìtọ́lọ́hún ti gbé ọwọ́ yín sókè tó ti gbé yín lékè tí ògo yín ti ń bù yọ ìpè kẹ ṣe é fún kẹ sọ oore tí ìyá ìwá ti ṣe padà fún yín ẹ wá jókòó ẹ wá lanu yín kẹ wá sọ nonsense fún mi ẹ ne ne ne check unu de unu n'elu tọrọ aka nyelu unu ni ọgwụ nne nwere. suzy baby ó mà tójọ́ mẹ́ta. ọ̀rẹ́ alba. àwọ̀ <laughs> ah, òkè. kí ló ń bọ̀ o. ọmọ wo nothing much. ṣé wàá ọ̀rẹ́ yìí mi náà máa ṣe ẹsẹ̀ mi o tẹ̀wọ̀ paint. ẹlẹ́gbẹ̀ẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ni paint. ìyẹn máa lo red sọ́wọ́ mi kí ló ń bọ̀ nothing much ah kí ló ṣe àkànrójú ẹ̀ tá a rí green light ẹ̀ rárá. green light báwo epo pọ́pù lẹ̀ ṣì máa rí nígbà tí kí mú ìwé òrì ṣe mọ́ ọmọ elépo lèmi èmi dẹ̀ ti tún gbèmí fọ́ mú ti mú forward síwájú kí mo fẹ́ ṣe I go come sit for one my way no get anything abeg I no dey. ọ̀rẹ́ mi anyway òun look good you are not bad. ó jẹ́ fi yọ̀ ọ́ lẹ̀ ẹ wá gbọ́n look bad ọmọ òun dán o ó ga o. ẹ ẹ dá lẹ̀ Charles máa ń tọ́jú ẹ̀ gan kan náwó bọ̀bọ́ ẹ̀ ni oyè ń rí gbogbo nǹkan tó wà lọ́wọ́. kí ni fi gbogbo yẹn eh? sílẹ̀ wo Charles ń try but babe jẹ́ kí n gist ẹ̀ ó ti dà fún ìwà gan o ó ṣẹ̀ṣẹ̀ move lọ sí mansion ẹ̀gbọ́n ẹ̀ ó ti ń lo mọ́tò wá wo fàájì rẹpẹtẹ lálẹ́ àná fàájì iná pàtì. sọpọlọ hmm. Ah, ayé mi kwada bàjẹ́. sit down for there. Hmm abeg leave this leg for now. kí ni jẹ́ kàn ṣẹ̀ṣẹ̀ tèmi o. ẹni sọ̀rọ̀ sísá. máa ń fọkọ̀ òde jọ òde jọ òde hook mi up padà pẹ̀lú bọ̀bọ̀ ìjọ nítorí ọlọ́run. Ah, ah! ọ̀rẹ́ mi ò lè change kí ni problem ẹ ó da ní sùúrù ní sùúrù dákọ̀. ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ mọ́ mi. Lanre no come over this way ẹ máa bàbá yẹn ojú lọ̀rọ̀ wa. Lanre Ọlánrewájú mi. yes mọ́ báwo dẹ̀ nílé dẹ̀. àdúpẹ́ mú mi. very well Lanre ó sọ fún mi pé ó dẹ̀ ti ríṣẹ́ ní ilé epo right. Oh, bẹ́ẹ̀ ni mọ́ mi. very well I mean kí ló tún kù ìgbà tí ẹ̀yin méjèèjì dẹ̀ ti insist pé Ọlọ́run sọ pé máa fẹ́ra yín kò sí wàhálà lẹ́yìn list tí àwọn. Um, ẹbí bàbá Ọmọládé Fúnyìn list tọ̀dọ̀ mi náà rèé. ok ẹ <laughs> ṣe gan ni wọ́n mi. àkótọ́pẹ́ my dear. ẹ ṣe gan ni mọ́ mi. kó tọpẹ́ máa tẹ. máa máa rí mọ́ mi. ok tẹ bá mi kílé ok. yes ma. ẹ ṣe gan ni mọ́ mi. Ah, kí ló tún kù. ìgbà tí ó sọ wípé òun ti ríṣẹ́ sí i èmi náà láti bá ọlọ́run mi dá májẹ̀mú blessing. Ah. Omi fún mi bẹ́ẹ̀. Yes, ma. Ẹsẹ̀ méjì. bàbá ẹ̀ àbí Owóládé tó bá ti yá ẹ wá lọ mú ọmọ tani wá fún mi. How dare you? Oh, torí cook mi ti lọ sùn. Ló ṣe ráyè wọ̀lú kitchen mi máa tọ́ bọ̀bẹ̀ òun mọ́ mi lójú nínú ilé mi kò ń ṣẹjọ́ tí ò bá ń ṣe ti mother in law mi àti ọkọ mi ṣe ò bẹ́ẹ̀ nílé mi ni it's not your fault wo abẹ́jà kò respect ara ẹ̀ torí gbogbo òṣì tó ṣe ó ti sú mi. àǹtí ah, ìjọ torí ọlọ́run ẹ má bínú ẹ mi ò mọ̀ mọ̀. o ò gbọ́ mọ̀ fi síbi tó ń jẹ owó ti bọ́nú ọbẹ̀ pot ọbẹ̀ o. kí ló dé. nulẹ̀ darling darling. ìwọ ìfẹ́ máa jẹ́lé ìfẹ́ ìwọ tó kóró orí ẹni máa. oh good. màmí ṣe gan-an. yeah mo ti miss already. ẹ ẹ jọ ẹ bá mi make sure pé ọmọ mi Mọ́láyọ̀ ó lóògùn kọ ẹ o mo fẹ́ kó complete dose ẹ o. all right uh, ṣe bọ́dọ̀ mọ́ mi ló ń lọ wọ́n mi àtọ́jú ẹ̀. oya oya ṣe wọ́n ti gbé báàgì lọ sálẹ̀. bí n pé ti wá gbé. oya oya ṣe kò bá mi sálẹ̀. ee ee ọ̀gbẹ́ni mi wá ọ̀gbẹ́ni mi wá ọ̀gbẹ́ni mi wá kí ló dé ṣé ẹ̀yin ti gbọ́ bí tí ọba kan ò ti kú tó ti fọba mi ìjẹ̀dí. ẹ ẹ jọ o kí lẹ rí tẹ fi béèrè ìbéèrè yẹn. Ah, torí pé mi ò rántí pé mi ò rántí ìgbà tí mo sọ fọ́gà pé mo nílò assistant ni. ẹ̀ẹ́dẹ̀ ó dẹ̀ kẹ́ ẹ ní sùúrù náà kí wọ́n kọ́ ọ́fíìsì yín kó tó di pé ẹ máa sọ pé ẹ máa gbàṣẹ lọ́wọ́ mi. àbúrò ti gbọ́ bi tí ògùn ò ti sílé tẹ́lẹ̀kì sọ̀rọ̀ wá jọba lé arọ́ ni. Ah, ah. ẹ ní sùúrù mr driver ṣé lórí ọ̀rọ̀ yìí àbí mi rẹ ti yá ọ̀rọ̀ yìí gangan ni àbí mọ́tò tí mo ti fọ̀ tí mo ti nù tẹ́tẹ̀lẹ̀ ó fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni. Ah, ṣé ọ̀rọ̀ tó pé ayọ̀ wà nílé ìyá ẹ̀ náà wà nílé gbogbo wọn pátá náà retí àbọ̀. ìyá yóò fẹ́ jọ kí mo fẹ́ fi bọ́ wọn kí mo fẹ́ fi bọ́ wọn nígbà tó bá tún gbélé lọ́wọ́ mi. àìṣe ló ń bá káàkiri jọ àìṣe àmì sinimá mú kí ní kò ṣe kí ní jọ. ẹ máa wá ìjà. ṣe kí ní. Ah, ah, ọmọ bẹ́ẹ̀ ló lọ sọ́láwúsá kó lọ wá iṣẹ́. mọ́tò tí mo ti nù. ẹ ṣí bùtù. ẹ ṣí bùtù. Ah. ẹ má wọrí ẹ má wọrí ṣe ní báyìí ẹ fi ilẹ̀ sẹ́ máa ah, gbé. Ah. ok ẹ tọ́jú lé o ok darling no, I'll miss you. I miss you. Take care of yourself. Sweetie, ọmọláyọ̀. Mm. Má ṣèjọ̀gbọ̀n lọ́dọ̀ grandma o. Má jẹ̀lé ìfẹ́. Bye bye. Say bye bye to mommy. Ajẹ́lé ìfẹ́ ìwọ tó kòrò ní orí ẹni máa máa gbà bọ̀dé. That's terrible. Spoon tó fi ń jẹun, ó tún ti bọnu pọ́ọ̀tù ọbẹ̀. That's crazy. Oh, imagine such a thing. Àkọ́ tó ṣe nìyẹn o ẹ wò ẹ̀yin má bínú ti yẹn ni màá bẹ̀ ẹ má bínú ṣe gbọ́. ẹ wo mo ò lè wait kó kúrò nílé yẹn ọkọ mi i'm sure á fún lówó kó fi gbalé. ẹ wo ó ríṣẹ́ o kò ríṣẹ́ o ó máa lọ ni you just have to go. nǹkan tó bá fẹ́ wọ́n á ṣe fún but i just i just don't want him in the house. ẹ màá dẹ̀ make sure pé kẹ́ tó ti ibi tẹ́ ẹ lọ dé ẹ̀ ní bánulé yẹn i promise you. i can't see ẹ ṣe ó dáhùn. ó dàbọ̀ ẹ take care ẹ kẹ́ ní safe trip ṣé kò fún ẹ̀gbọ́n ẹ̀ ní wàhálà o torí mo mọrú ọmọ tí mo bí o èmi fún ara mi báyìí àdúrà ni mo fi ń bá lò débi pé ọ̀rọ̀ ẹ̀ ti sú bàbẹ́. ọ̀rẹ́ mi mo ìwádìí ti wá change o ọ̀rọ̀ ẹ̀ ò dẹ̀ ní sú bàbẹ́ lágbára Ọlọ́run. àmín. ẹ wo gbogbo àmú tí à ń sìgá gbogbo ẹ̀ ló ti stop kódà kò ní pẹ́ ríṣẹ́ lágbára Ọlọ́run. ẹ̀ẹ́ mú ìwà ọ̀mùtí mọ́. gbogbo ẹlẹgbọn ẹ ti gbà lọ́wọ́ ẹ pátápátá. olúwa mo dúpẹ́ o olúwa mà ṣe o dẹ̀ wá wò ó nígbà tó sọ ipò ìṣàfẹ́ kó wá sọ́dọ̀ àkìfẹ́ mi pé kó ṣàwá sọ́dọ̀ ẹ̀ mi ì fi taratara fara mọ́ nítorí mo mọ mọrú ọmọ tí mo ní a ní ọkọ lára a ní ìyàwó pàápàá lára. ṣé mi ló tún fẹ́ máa pìtàn mú ìwà fún ni mo mọ dáadáa ìdí tí mo ṣe ní kó wá sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn. ìyá ẹ̀yin ọkọ mi lẹ́kùjọ́ mẹ́ta àkọ ẹ̀kọ́ ah, ah. ọmọ mi náà kọ́ mi. wọ́n wà lálàáfíà ọkọ mi dájú náà kọ́. ọ̀wà. mọ́mí ẹ̀yin ni mo wá rí o. ṣé kò sí. ẹ jẹ́ ìrìn yín. wàá ṣé kò sí nǹkan kan o. kò sí. ọ̀rẹ́ mi wò á jókòó tẹ̀ ah, lọ rí i. Eh, ẹ kú eh. àpèjẹ àpèmú o bẹ́ẹ̀ tí ẹ rí Olúmúyìwá eh, kí ló dé ayé ìnirú wọn lẹ̀ ń jẹ́ kú ọmọbìnrin kan ní bèrè rẹ̀ kí ló korúkọ rẹ̀ olóhun susi ọmọbìnrin ọ̀hún kán látòkè délẹ̀ kọ̀ lára rárá ṣùgbọ́n wá ní. shut up wọ́n ní susi ń bèrè ó sọ fún pé kó wọlé kí ni kó wọlé ṣe nà án bébè hmm? ọlọ́run mú mi ìṣẹ́ gan. o mi ìṣá ni. ìwọ ni kí ló ṣe nà án mo pé mo lọ́ọ̀bẹ̀. mo Suzy ṣé o yálà sí mi hot nìkan ṣá. bébè má bọ̀ rè life náà nìyẹn pains àti gains náà ni. ìdí hmm? miss bébè náà. gan-an rè é. I love my baby. That's my baby. I will treat my baby right. Hold my baby tight. Hmm? o mọ̀ pé love tí mo ní fẹ́ bí Jackie Chan pṣọ́n? Eh, eh, oh, ah. <laughs> Ìyẹn náà dùn. Mo ṣáà kúrò nípa mi ìwà this time. Ah. Ẹ yé sọ̀rọ̀ báyìí. Àyẹ́ ṣé o mọ̀ pé èkúrọ́ alábàákú ẹ̀wà mi àti mú ẹ̀wà ni? I love this guy like mad. Mm. As in, like mad. I love you too. Especially this thing. <laughs> Bravo! Good. This calls for celebration then. Eh, Miwa, mo fi pé kí gbogbo wa kúkú gbéra wá nsin ká kúkú bọ́ sí town kémi náà pé Rose Ko join wa káyé yìí máa lọ láti bẹ̀ lọ àbí kí ló feel. Lọ mú fùgbà. Ìbára wọn ẹ má ṣe wẹ́n I should just ẹ ṣe jẹ́ ká kọ́ háì nù. Ah, you wa. God. Ah, good evening, sir. Good evening, sir. Look on me is um, Suzanne, cousin um, Muyiwa ni me. Ẹ káàbọ̀. nonsense olè lè nítorí ọlọ́run ní ilé mi wọn lọ ta ló gúnyán fún ẹ tó ní tọbẹ ọlẹ ẹ ṣé wọn sọ ẹran mẹ́rin kí kọkọ kópa ni ó wá láyàláyà ó gbé òmùní wá sínú ilé mi ṣé o gbà pé gbígbé pọ̀ èmi àti ẹni ò fi gbà kan fara mọ́ but ní choice ọlá pé mọ́mí ẹ̀ ló ní o wá gbé pẹ̀lú mi wo jẹ́ kí ni ìjẹ́ first and last tó máa gbé obìnrin wá sínú ilé yìí first and last àìjẹ́ bẹ́ẹ̀. ẹ̀gbọ́n ẹ má bínú mi ò gbóbìnrin wá sínú ilé kọ́sì mi lọmọ tẹ́rí mi pẹ̀lú ṣẹ́rí tẹ́ bá wo complexion tiẹ̀ pẹ̀lú ti mọ́ mi ẹ rí pé wọ́n jọra bí dà pé dádì ni mo jọ ló jẹ́ kí èmi dúró. bẹ́ẹ̀ ni sọ́run abirun bíi tiẹ̀ ló pè mí ni mi ò mọ iye ọmọ tí mọ́ mi bímọ mi ò mọ iye kọ́sì tẹ́ni mọ́ mọ́ mi tó tọ́ mi dàgbà. ẹjọ́ ẹ̀kọ́ wo kí tó padà délé yìí ní bá ọmọ ẹ nínú ilé yìí. sista mi aṣọ ilé fine ah this is lovely ẹ̀wù ilé ilé mi àtàwọn ọ̀rẹ́ mi máa mú un ilé la máa mú ẹ èwo ni mọ́mí àtàwọn ọ̀rẹ́ wọn fẹ́ mú náà. ó ní ẹ̀mọ́ ọjọ́ rẹ̀. sista mi kí ló ṣe ń tẹwàá mọ́dì. Ah, nǹkan ayọ̀ yín la fẹ́ ṣe ó yẹ kí inú yín máa dùn ni nǹkan ayọ̀ yín ló dé báyìí àbí ọ̀rọ̀ mọ́mì lẹ̀ ń rò ni. bídèmí bídèmí ọ̀rọ̀ mọ́mì ti sú mi ọkàn fà parí ìṣùwọ̀n mi everyday everyday ni mọ́mì jẹ́ kí n máa rántí pé mi ò ṣọmọdé mọ́ ìwọ náà wo list burúkú tí mọ́mì fún ọkọ mi níbo náà ti fẹ́ kó rí gbogbo àwọn nǹkan tó kọ sínú kíní ẹ̀ gbọ́dọ̀ ti fẹ́ kó rí ra ṣé ọtún fẹ́ kí lè túbọ̀ ọmọ mi lọ́wọ́ kó tún di pé màá tún ṣe máa wọkọ̀ mi káàkiri tàbádẹ́ máa wò tàlá ìwé sí mọ́mí àní mo lọ mú ọmọ tààrà ní wá fún mi dandandan wọ́n ṣàfẹ́ káfẹ́ mílíọ̀nù ṣé kí n gbé ṣáìbọ́ọ̀dù síwájú orí mi báyìí kí ni mo wá ọmọ tàní káàkiri àdúgbò look at how old I am ṣé yẹn gan wà frustrating. ẹ wo sísítà mi ó yẹ kẹ́yìn náà ti mọ̀ ọ̀rọ̀ àyà yín ṣọ́ọ̀ yẹ yín ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wọn máa get to you ẹ̀yin náà máa play along náà and as for the millionaire ẹ̀wọ́ ọlọ́run ló ń pin ẹ̀ o tí wọn bá sọ wípé nǹkan tọ́wọ́ ẹ̀ òtò òun fẹ́ fi gàngàn fa ọlọ́mọ ẹ̀kọ́ olúwa ẹ̀ kàn dé nínú yọ ṣọ́ọ̀mí yé yín ṣebí ibi tèmi wà yìí kò ṣe mí mọ̀ ṣe mí ọlọ́run ló fún mi ṣọ́ọ̀mí ti yé yín mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé eh, God knows best ẹ má jẹ́ kó ẹ má jẹ́ kó ọ̀rọ̀ wọn bọ́dọ̀ yín rárá káàárọ̀ sá ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ṣe ọ kí. Ah, báwo ni. fine sir hmm. fine John dati tètè bàbá pé John gan tètè ẹ pẹ̀lẹ́ sá ṣe ṣàyẹn jẹ oúnjẹ yín ẹ pẹ̀lẹ́ sorry. <laughs> ẹ pẹ̀lẹ́. All right, sir. Ẹ pẹ̀lẹ́. Ẹ Es peleza. Es peleza. wà láti jókòó dè mí wà á dúró dè mí mò ń padà bọ̀ straight down mò ń padà bọ̀ nísinsìn. Hmm? èmi tẹ̀ ń fi bóyá kí n máa lọ lé kí n lè padà wọ̀ nù náà. John mo rí ìmọ̀lérè kó. ajáwé wo ló sọ ṣé ọ̀rọ̀ ọ̀gá àti wèrè tí mi ìwà gbé wálé ló fẹ́ sọ àbí. bẹ́ẹ̀ ni o oh. ah tí madam bá fi gbọ́. Hmm kí ni tiẹ̀ ṣé o fẹ́ lọ sọ fún màdàmù àbọ̀ mọ̀ pé ọ̀gá ti yọ̀fẹ̀ ọ ibẹ̀ ni kò jókòó sí. àbájọ tí wọ́n fi ń gbọ̀n bí eré jóbélé. ò tí ì rí nǹkan kan. Hmm. wo tó bá rí òṣì tó ń ṣe bẹ́ẹ̀ yẹn. Hmm. àní wọ́n sì farabalẹ̀ wá rí nǹkan. Hmm. ẹ gbọ́ ẹran tó gbé Suzy wálé fún ẹgbẹ́ wọn kọ́. ṣé mú ìwà abunú ò máa sunmi lánàá. <laughs> bọ̀bọ́ yìí máa máa sunkún tó bá dé o. àsùn olórí burúkú somebody. tani tani. kí ló máa ń ṣe ẹ́ tó máa ń pẹ́ kó tó sílẹ̀ ah, ah, olúmú ìwà ọ̀rẹ́ mi. <laughs> kalẹ̀ mọ́ ẹ àbò orí ẹ ti ń yí wọ́n máa bí irun yìí. but ẹ ẹ mọ̀ pé girlfriend mi ni gẹ́ náà. shut up are you mad are you sick tani girlfriend ẹ are you crazy ṣé mo ti meet ẹ rí ni do i know you. wo wọlé lọ nísìn tó kéré jù nú ẹrù ẹ kó dì í kó jáde kúrò nínú ilé yìí báyìí báyìí báyìí. mílíra olúwa mi o ìwọ́dà wo mi ò gbọ́dọ̀ dé gbámú ìwà nínú ilé yìí bí n bá dé balú ilé yìí <laughs> ìwọ gan mọ̀. bíbí ẹ̀ wọ́n fi pé kò ní ìdíkò wọlé láti kẹrẹ wọ́n kàn lè bá kó jáde. wá wọlé nísìn kó bá kó ẹrù ẹ̀ jáde. òun àtàwọn john. òun àtàwọn john john dà pé wọ́n kó bẹ́ẹ̀. Mm, mm. ojú bá ti gbá tóun wá nǹkan ariwo jọ́kọ̀ olórí kúkú yẹn dà ọmọ òsì yẹn dà olórí kúkú ọmọ òsì yẹn dà. inú akínfẹ́dà akínfẹ́. ọmọ ọgẹ́ni ọ̀dẹ̀kọ́ ọmọ kí ló dé tẹ̀ ń pariwo báyìí. èmi ń pariwo ìgbèrè ọmọ tí mú ìwà mú wá sílé yẹn dànù Nnamdi ìjọ wo ni gbogbo ẹ̀dẹ́ sí ẹ lára báyìí ná ìwọ gba girlfriend àbúrò ẹ o tún lé ọmọ lọ́mọ síta. àbúrò ni ẹ mi nábúrò kankan bíbà àwọn àbúrò mi obìnrin ni gbogbo wọn ẹ má sọ̀rọ̀ bí fún mi jọ. ṣé wèrè yìí náà rèé. mú mi kí lè tí ẹ̀ ń pè mí ní ẹgbẹ́ rẹ̀ àti pé mọ́ mi ga fún yín o ṣé nǹkan tó yẹ kí ẹ fi welcome new wife. fún yín. ẹ wá ọ̀gbìn. kò tẹ̀ ní da fún ẹ fọ́rọ̀ tó sọ yẹn àbí kò ní yẹ fọ́rọ̀ tó sọ yẹn ọmọ adélégé máa ń gé bọ́n wa ọgídí wa ni àá ah, ah, ẹ mà gbà mí kẹ́ ẹ ká ní yọkọ ẹ ta ló fẹ́ fẹ́ wò ó tó bá fẹ́ràn rẹ kó kó sí ẹ kúrò nílé ọmọ mi àá ah, tẹ́tí ẹ̀ bá ní sójú ẹ̀ náà fọ́ ni ìwọ ò rí ìyàwó ọmọ mi bẹ̀rẹ̀ ni ò pé ó ti fẹ́ ni wò jẹ́ n sọ fún ẹ kí n tó padà dé bíbáyìí kó ti kó sí ẹ kúrò nílé if not ilẹ̀ agàjọ ẹ lọ. ẹ jọ mú mi ẹ dákẹ́ máa ìrọ̀kọ mi kí ló dé ń ṣe báyìí. nna m. èmi ní kẹ́ bá sọ̀rọ̀ ẹ má wọrí mi láìkẹ́ ọ ẹ mọ́ mi mi láìkẹ́ ẹ wò ṣeré lè òun lè jẹ́ dìdìrín o kó jẹ́ mú un kó jẹ́ afọ́fúngbé mu àmọ́ èmi mọ́mí èmi ẹ má bí mi try ẹ o ẹ dúró náà tàlẹ́ halẹ̀ mọ́ ṣe fẹ́ gbọ́ èmi Susanna ọmọ ilé pọ̀ oníyà méjì ẹ wò ó ṣé wíbi tí wọ́n bá ní kí gbégbé tèmi má gbé. ibẹ̀ ló ń gbé o. ọkọ mi. awọ ẹmẹ. ọkọ mi. nna ọkọ mi. ọkọ mi kọ nàbọ. Eh? ṣé o gbọ́ nǹkan tí Yorùbá sọ ni wọ́n ní ọmọ tó bá mú yẹ lùjù òṣì ló máa tápa ṣé o fẹ́ kó ṣì ta wá pa ni. ẹ eh? maybe me ò láyè kẹ we don't do that. Hey ìyọkọ mi ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú gbogbo nǹkan tí ọkọ mi bá ti ṣe kàn ṣáàwọ pé èmi ni mo ṣe kẹ fi já mi ṣé àwọn ọmọdé ò ní mẹkọ jẹ kó má wà. ayé àfọ àlọ. ṣètìwọ́ ẹ má bínú ma. John. nna m ò tí. mọ́mí ah, a ní ẹja kẹsẹ̀ ẹjọ́ ẹ mọ̀ because of your bp hypertension kò sówó dé level yẹn o mi ò lè sign check o ṣẹgbẹ́ John just calm down. John. ma. mi me mi ò ń pèèyàn lẹ́ẹ̀mejì o nǹkan tó máa ma jẹ tí ọkọ máa ma jẹ kó bá wọn ṣe fún wọn o mọ̀ pé tó ń dẹ̀ a máa ní problem o mọ̀ pé gbogbo ò tí wọn ò ju fùfú fùfú lọ àtọ́bẹ̀ pan con con. so just attend to it. I'll meet you Okay. I'll join you. Okay. so attend to me. tẹ bá mi bẹ̀rẹ̀ ẹ̀ send text abẹ́ pink pink ẹ̀ kàn send text ṣe hey wambi kí ló dé ibo ló ibo ló ti wá ó lè ń tẹ́wọ́ ah! alo ẹ̀mẹ́ mi alo ẹ̀mẹ́. ìyá wa ifá tá a dá fún yìí là ń pè ní ọ̀sẹ̀ oníwọ̀ ọ̀sẹ̀ lọ́tún ọ̀wọ́n rí lọ́wọ́ òsì òun ló jẹ́ àmọ̀ gedegbe pé ọmọ yín tẹ́ ẹ torí rẹ̀ wá dá ìyàwó ẹ ti fún wọn jẹ o májèlé ìfẹ́ ṣàgbàdìwèrè àfi bí ó ṣe máa ṣe kànkan yóò kàn máa ṣe kànkan lọ́nu tí. ayé mi bàbá èmi náà sọ bẹ́ẹ̀ ah tẹ bá rí bọ́mọ mi ṣe ń wò sùn tẹ bá wá rí bó ṣe ń bá mi sọ̀rọ̀ anyhow bàbá ah bàbá ẹ má wò mí ràn báyìí bàbá ẹ gbà mí ẹ ra mi ẹ gbà mí kalẹ̀ bàbá. ọ̀dà ìyá wa ọ̀rọ̀ ní bá ní láyé ká lọ sọ́run lè kọ́gbọ́n adé afẹ́dí ọ̀mọ̀nà tí sàbúrò lẹ́yìn onípo ètùtù láàsì. ẹ wo bàbá ẹ fẹ́ tutù lẹ̀ ah! ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ rọ́ṣirọ́ṣi o ah! ẹ wo ẹ ní kankan lé tí ẹ lè fún mi tí máa fi sẹ́nu tí máa fi bọ́mọ mi sọ̀rọ̀ tí máa pè ní Nnamdi kó dẹ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu bàbá ètùtù á máa pẹ́ o ẹ wo. má yẹ ẹnu ìfò yìí ẹ̀yin á máa fi ẹnu báyìí ni bẹ́ẹ̀ ni má yẹ bẹ́ẹ̀ ni Ṣàngó àgbọ̀dọ̀ kọ òun rúgbò. ah who the hell are you? ta ni wèrè yìí? and who the hell are you too mo dáràn ta ni ẹ níbo ló ti wá dábìlì shut up shut up jọ̀nà nínú gbogbo stupid questions tó ń bí mi èwo ló fẹ́ kí n kọ́kọ́ down okay anyway mo fẹ́ kó máa bí mi one after the other so ride on come on baby ride on mo ń gbọ́ ẹ. dreaming ṣé mo lálá ni. Bimpe John Bimpe Jane. welcome. ma. jọ́ tani wèrè yìí idiot. Eh, eh, Shut up! Are you a fool? Padà sẹ́nu ṣẹ́jọ́. Ah. John! Who the hell is this woman? John! Go back to your to the kitchen, idiot! Come here! Daddy, where are you going be here? Eh, ọ̀gá náà làwọn náà. Shut up! Eight. Now listen. I'm the latest madam. mo ti dé surprise yes. jọ ta ni idiot. a dirty looking scruffy girl ó pupa ó lu. how dare you call me dirty. mo fẹ́ tọ́ mi ní. tu kiri ìwọ fẹ́ máa compare rẹ pẹ̀lẹ́ mi old cargo ní ẹ̀ náà o ti bímọ mi ò ti bímọ ṣo fight on mi ni ṣo fight on mi please can you just let me kill her. yé tí mo lọ ẹ yé gbọ́ yé yé mo kú má jọ kó wá má lọ ẹ lónìí. oh god i be beaten oh i get oh, oh my god kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. Oh, Akife. Akife. Akife. Where is my house? Akife. Akife. Gbogbo mojí wà ní sùúrù níjọ wà ní sùúrù a máa fi sùúrù ṣe. Ààyè ah, mi má pariwo mọ́ bí sá kí ni mo ṣe pé ah, Aki ẹ I don't want to beat you. I don't want to do anything, but you keep you keep stressing me. No, take. You can have it. <laughs> Oh, lọ Oh, kankan. Olórí buku yìí ló máa kú onule fún. Wo dúró báyìí. Baby, are you sure you're fine with the children? Yé, Jésù! Yé! Kí ló dé? Igi lẹ fi gbá mi ni kí ló dé kí ló ṣẹlẹ̀ kò yé mi o èmi náà dé bá gbogbo wàhálà yìí ni o. wàhálà wo kí ló ṣẹlẹ̀ mọ́ mi kí ló dé kí ló ṣẹlẹ̀ gbọ́n mi dà. lọ́kẹ́ ò ti sùn kankan fún wa kó ṣubú dúdẹ ni. ó ṣe kí ni dókítà kí ló wá sọ. àti ìlú dókítà. Ah! Ah! bó o ló ṣe lẹ́bùn tí mo gbé fún ọ bẹ́ẹ̀ ṣe ní kí n lò náà ni mo ṣe lò. Ah! ntẹ́mi rí bí yàtọ̀ sí tó ń sọ yìí wá wò ilékú ni ẹ ti jẹ́wọ́ àrùn ọ̀yà jẹ́wọ́ fún mi ẹ mélòó gan ló gbé gbòógì fún. ẹ bàbá mi lè parọ́ fún yín náà ẹ̀ẹ̀mejì ni mo lò àmọ́ bàbá kò ń ṣe fault mi nígbà tí wàhálà yìí pọ̀ ìyá ẹ̀ wa ó ń bá mi fà wàhálà ìyàwó ẹ̀ náà dé mi ò dẹ̀ fẹ́ kí akin change sí mi torí ẹ̀ náà mo ṣe lọ mú ẹbu yẹn mo kàn top díẹ̀ sínú juice fún un. bà mí. ẹ̀rù kí ni bọ̀ ọ̀fadó lọ lò fún un n tẹ́ ìbọn pè lọ́fadó lọ lò fún un. wọ́n lọ bá yí ọmọkùnrin jẹ́ nígbà tí mo ní o nǹkan fún yàn lẹ́ẹ̀kan ọ̀wá ń lò fún ọ̀ ń lò fún ọ̀ ń lò fún ọ̀wá ní kinní kan ṣẹlẹ̀ wọ́n lọ bá yé rẹ̀ jẹ́ o ọmọ tí mo lè sọ sí o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ká gbà pé mi ti ṣe mistake kò yé yín ọmọdé òde lè mẹ̀kọ́ jẹ kó má ṣe kíni kó má ra lọ́wọ́ in solution gangan lèmi bá wá báyìí. ẹni tó lè jẹ́ kójú rẹ̀ ọ̀ká òun ni pé tó bá jẹ èèwọ̀ tẹ́lẹ̀dá rẹ̀ ọ̀fẹ́. ah Ọlọ́run thank God that she won track nǹkan tó máa ṣẹlẹ̀ nǹkan tẹ́yìn máa ṣe fún mi ń ni pé ẹ̀kan máa bá wọn sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ní ìdàtí bá wọn sọ̀rọ̀ èyí máa mọ̀ kó tó kàn máa jẹ́ èèwọ̀ àbẹ́rò ẹ̀ anything ẹ̀kan sọ fún mi èmi máa organize bóyá máa jẹ́ bàbá bóyá ìlówó ẹ̀ má ẹ̀ka lose ẹ̀ o big fish ni o. sushi ṣúṣì wọn ò lè mọ̀ béèyàn ọba wọ gbódù kọ́ tẹfá kí babaláwo tó tẹfá fún kọ́ dáfá rẹ̀ kán mọ tẹ́lẹ̀dá rẹ̀ fẹ́ àti tẹ́lẹ̀dá rẹ̀ fẹ́ èèyàn ò lè mọ̀ o wọn ò lè mọ̀ o ọkọ rẹ̀ ò déyìn tẹfá débi pé wọn ò mọ èèwọ̀ ntẹ́lẹ̀dá rẹ̀ fẹ́ àti tẹ́lẹ̀dá rẹ̀ ò fẹ́ o. madam pẹ̀lú ah, gbogbo àyẹ̀wò tí a ṣe fún mr akínfẹ́mi adéríbigbé a rí pé kò sí nǹkan tó ṣe wọ́n and um, a fẹ́ discharge wọn kọ́ máa lọlé cause i don't know. ah doctor ẹ lè discharge ẹ ọkọ mi ò tí ì sọ̀rọ̀ ah, ewu anything i don't know ẹ ṣábà mi wá nǹkan ṣe sí ẹ jọ̀ọ́. ẹ ẹ o doctor please Sherry the person in question is my only brother eh, please i beg you just do something please. Ah ẹ jẹ́ fún yín tí ẹ bá gbé wọn lẹ́sìn báyìí bẹ́ẹ̀ ni pé èèyàn pọ̀ mi sápò ni it's just like waste of money àti check one it's all right it's fine so bá fẹ́ kí wọ́n máa lọ́lé it's all right. ìyá akínfẹ́ lérè ńlá wo ojúde adé fún gbogbo ọ̀kọ̀ọ̀kan táyé wọn ní kí wọ́n rúbọ ẹbọ àbámọ̀ gbogbo ọ̀tọ̀ọ̀tọ̀ nkùlú wọn ọ̀rẹ́ bọ àbámọ̀ ṣe àbámọ̀ ègbéwájú ẹ̀yìn ọ̀rọ̀ ní í wà níjọ́ kìíní àná tẹ ẹ dá ọ̀sẹ̀ lọ́wọ́ ọ̀tún ọ̀wọ́n ní lọ́wọ́ òsì tí mo ní ọ̀sẹ̀ oníwọ̀ ìjà ògògò rèé o àfi ká ṣètùtù o kí nǹkan ó lè tù kó lè bá o kó lè lé gbogbo ajogun lọ ẹ fárígá ẹlẹ́ẹ̀sẹ̀ tùtù ńgbà náà oògùn tí ń bẹ lára ọmọ yín ńlọ ti sọ di janajana báyìí o ah, ó ti dòdì sí láà o ètò ọ̀ràn ní ìṣẹ̀ni pé ká ṣe sùúrù tọ́pọ̀ ẹni ó fowó ní láyé kọjọ ọkọ sànà sùúrù sí bínú bá lè lálejò owó àmọ́ tán ẹni ọfọmọ bí láyé kọ sànà sùúrù sí bínú bá lè lálejò ọmọ àmọ́ sá ẹni ọfẹ tọmọ láyé tọfẹ jèrè ọmọ kọ sànà sùúrù sí bínú bá lè lálejò ọmọ àmọ́ túká. hello Bílédá mọ̀dámọ̀ ẹ̀yìn ni. ẹ̀yin mi ni. ẹ wo arábìnrin susi tí mú ìwà mú o bímọ ti ń kó gbogbo ẹrù yín lọ. ẹ. kódà ó tún mú àwọn ọkùnrin aláya ńlá ẹ̀rìn ìrìnà báyìí dání. ọmọ susi olórí burúkú yẹn dá wọn dúró. agbára tèmi ọ̀ka o. kí ló dé kí ló dé. ó ní wèrè ọmọ susi yẹn wá sínú ilé wa máa kẹ́rù wa òun kò tún fẹ́ gbé mọ́tò wa ṣé wọ́n kó bọ̀ dání ni ẹ bá mi bèrè. bídéda ṣé wọ́n kó bọ̀ dání ni. Ah, ah. wọn ò mú nǹkan ìjà lọ́wọ́ wọ́n dá wa ni wọ́n dá wa ni. olùtì ẹ ọmọ màá pè ẹ padà. ẹ fọkàn balẹ̀ ní sùúrù ẹ̀yẹn máa wò mí ẹ rí mi wò bí ìránṣẹ́. ẹ ló mà. ẹ ìmọ̀ ẹ jọ báwo ni báwo ni. ẹ kí n má bọ̀ wá gbé yín sí mà. rárá kò ń ṣọ̀rọ̀ ọ̀kadà ni mò ń bẹ̀ sọ́nsìn jọ mo ní help ẹ ni ṣé junction ló wà ah good jọba mi kó gbogbo ọ̀kadà tó wà ní junction yẹn kó tún wá lọ sí next junction náà kó gbogbo ọ̀kadà tó wà ń bẹ̀ yìí tẹ́ bá rí títì náà ẹ pé mi mind ẹni iye any amount máa fún yín ẹ bá mi lọ sí ṣọba ṣàmúlẹ̀ ẹ̀gbọ́n mi yẹn ẹ lọ síbẹ̀ kí ló bá mi barricade gate yẹn ó lè kọ́ wà mẹ́tò fẹ́ kú ẹrù jáde ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì wọlé ẹ kẹ́nìbọ̀dì bọ́ síta. ilé ẹ̀kọ́ yín kí n má lọ bẹ́ẹ̀ sísìn. ò ṣe jọ máa fún yín lówó mi ò má ìdẹ́ni amount. ok ok ok máa rí ma máa kọ́ ọ̀hún tèmi dé bá a máa yá dé bẹ́ẹ̀ sísìn nísinsìn jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù kristi. praise the lord. hallelujah. mr malade. pastor. ẹ jókòó. ẹ ò ní jẹ̀bi. àmín jésù. ẹ jẹ́ ká kún fún àdúrà gidigidi. nítorí pé. Yes àdúrà ní ń gbà agbára kò kí ń gbà. ṣe ní gbàgbọ́. bẹ́ẹ̀ ni pásítọ̀. kò sí ohun tí ọlọ́run lè ṣe àbí. bẹ́ẹ̀ ni. agbára ọlọ́run ìyanu á mo mọ̀ pé bí olúwa ti ń bẹ pẹ̀lú ẹ̀mí rẹ̀ ìyanu á ṣẹlẹ̀. omi yìí ẹ gbé fún wọn kẹ máa bù sínú omi kọ máa mú kọ tó máa fi wẹ̀ tó bá ku díẹ̀ tó náà bá tó fẹ́ parí ẹ padà wá bá mi màá tún ṣe mí fún yín. ọmọ ọlọ́nà kò lè kọjá ní àwọn ọlọ́kadà ti ń gba gbogbo ọ̀nà. ọlọ́kadà báwo. kí ló ṣẹlẹ̀. ẹ kí wàá ló fẹ́ kún. bóyá máa gbé mọ́tò gorí fẹ́ǹsì. shut up jọ. What she géètì ẹ tó bá fọ́kì ṣì géètì ẹ. Are you mad? Are you mad? ẹ mọ ẹ mọ What is this one now? Wọlé wọlé wọlé wọlé wọlé wọlé. Jẹ́ ìkọ̀kọ̀ mi sọ. Ọkọ tálọ́kọ̀ ẹ̀ ẹ̀ ọkọ ìjà tálọ́kọ̀ olóṣì tálọ́kọ̀ wẹ̀. Wọlé lọ jọ àwọn ògùn ọ̀rọ̀ àwọn òfojú lu ẹ̀. Nígbà bébì di lọ́ọ̀bà àkókò wọlé. My love na Jackie Chan. Wọlé wọlé wọlé wọlé ọmọdé wọ́n ti pẹ̀ jù wọ́n ti pẹ̀ jù. àti ìfẹ́ can you imagine ẹ ẹ wọ ẹ wọ ẹ ẹ can you imagine can you imagine idiot olè olè ọ̀fọ́n ẹlẹ́sẹ̀ ti rí olùṣẹ́ aṣẹ́wó yé yé ẹrù tọmọ yìí ti kó ọmọ yìí ti kó gbogbo létọ yé Chineke wà wọ́n yóò yìí ẹgbẹ́ ẹrù tọmọdé yìí dẹ̀ ti kó gbogbo lé ọmọ yìí ti kó lé tán. mo fọwọ́ ara mi ṣe ra mi o. Ah, Chineke máa ló bọ́ máa ló bọ́ ẹ dáríjì mi mo ti dáríjì mi. Ah! ṣojú yín náà ti já báyìí sí tó ti já yín lójú ẹ mú gbogbo wa ẹ domino sí everybody ìyẹn ló mọ́ mú ìwà olórí burúkú ìwà nù lé ọ̀nà ẹlẹ́sẹ̀ sí yóò lò ṣàṣẹ́wọ́ nínú mi ẹ̀wọ́ ìṣàyè bọ̀dá mi ẹ̀wọ́ ìṣàyè bọ̀dá mi ó ti já yín lójú. dáríjì sọ̀rọ̀ dáríjì mi ẹjọ́ bàbá mi kí lè ṣe mí gan-an ṣébi tí bá ṣe yìí ẹ ń pè mí ẹ bá mi ní gẹ́gẹ́ bí ọmọ yìí kí lè tẹ̀ fi relé fún mi ọlọ́run ibo ni mo fẹ́ fojú sí tani ọ̀rọ̀ tẹ̀mí fún àti mi tẹ̀mí kí ni àbájẹ tí ọkọ mi ò sọ̀rọ̀ kí ni solution kò sí solution kókó jàdúrà lọ wọ́n ní àdúrà nìkan la tí òkun burúkú tó wà lára bọ̀dá mi tó máa fi jáde lọ. fífi fọ́ kàmí lókun jẹ. Ah. bàbá kí ni mo ṣe mo àti ẹ̀ wò bí ìrọ̀ àìkú. ṣé pọ̀tẹ́ dálẹ̀ ó dún ní tìjà báyìí sí i ti mi ló bà mí ẹ̀rù ló bà mí ìgbà fẹ́ máa máa yìyàwó ẹ̀ mo jí dọ̀kẹ́dẹ́ rí ọ̀rọ̀ mi ó máa ma ṣe èmi àtọkọ mi nìkan náà ni mo wá rò mí pé ó fẹ́ gba ìfẹ́ tó ń bọ̀ mí ní síbi náà kú ẹ ní. màmá. ìdí tí mo ṣe ní kí ìdí tí mo ṣe ní kí mú ìwà wa máa di lára ẹ jì mí. mo nínú ìgbọ́n kò tẹ̀ sójáde ẹgbẹ́ ọ̀rọ̀ ẹnu yìí báwo ló ṣe dún létí ṣó dún dáadáa létí yín ẹ torí ìfẹ́ àfẹ́jú tẹni sọmọ yín ẹ fẹ́ fi báyé gbogbo wa jẹ́ ṣé torí pé àwọn ẹbí dádì nìyí là ń gbàtẹ́ ìfẹ́ dádì òun lè ṣe fẹ́ tì wá pa tẹ́fẹ́ fi tìbọ̀ láti sẹ́nu kú tẹ́jọ́ kọ́ mọ sósì yẹn kó ba yẹn wọn jẹ́ kọjá àdájì báyìí mọ́ mi ṣé inú ilẹ̀ ti dùn báyìí ṣé torí pé yìí jìyà lẹ́sẹ̀ òrùka wa náà máa jìyà lẹ́wà kó wa sábẹ́ bí ọmọ ẹ̀dìyẹ ṣé bí apá wa ni sórí títa igbó wa ni kẹ́hìndé gbé wa ni lábàá máa wí ta lẹ́yìn oníṣẹ́ ni ọmọ ta ni ọmọ ta ni ọmọ ta ni ẹ ti wá pàtí sí tẹ̀sítì wá ọ̀dọ̀ ọmọ ta ni ọ̀dọ̀ ọmọ ta ni ọ̀hún náà bọ̀dá mi ti gúnlẹ̀ sí ibà ẹ wá wá distracted ìyàwó alálùbáríkà tí bọ́dá mi fẹ́ jẹ́ jẹ́ ìjẹ́ ayé ẹ̀ kọjọ ránṣẹ́ kùrùkẹ́ tínú wọn dùn lé wọn jẹ́jẹ́ ẹ mú iná ẹ ti bọ ìdí ẹ fi ń ro ìdí ẹ mú ìwà ẹ fi ro gbogbo ẹbí ẹ bá yẹ wọn jẹ ẹ ti bà gbogbo ilé jẹ́ báyìí ẹ ti bọ ọ̀nà jẹ ẹ jókòó kẹ́ má jẹ ọmọ yìí. Oh, mi lọ ọlọ́run.